akbar. ní ìjẹjọ àbára sọ àwọn ọ̀rọ̀ kan inú ọ̀rọ̀ náà ni wípé kayfa nastakbilu al'am alìjíríyà al báwo là á ṣe pàdé tuntun àgàgà ọdún tia tí a ti wà nú tó gbé ní ọ̀dọ̀ àwọn kan òní ni ọjọ́ kẹrìnlá lọ́dọ̀ àwọn kan lọ́jọ́ kẹtàlá tó tí túmọ̀ sí pé a ti lọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kejìlá ń bá lọ pó láti wá ṣe pẹ̀lú ọdún ìbú láti pàdé ẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ àwọn àfáà fi wáyé pé bá bá bọ́ ọdún pàdé àwọn àbẹ́rẹ̀ kan bẹ̀tọ̀ ẹ̀ka bíra wa. àwọn ìbéèrè wọ̀nyí o náà la béèrè lọ títí ní ọ̀sẹ̀ tó lọ tó ọ̀ràn ayẹ̀ ni kí mùsùn láwọn béèrè wọ̀nyí ìyẹn náà ni ó jẹ́ kí ọdún tó kó sí ìkọ́rọ̀ lọ́rùn nígbò bá lè rí àwọn ìbéèrè tó bá lè rí àbẹ̀rẹ̀ tó pọ̀ ní ìta ti bẹ̀rẹ̀ ìyẹn jẹ́ kókó kan kó bẹ̀rẹ̀ léèrè kí lásìpọ̀ pẹ̀lú ọlọ́run àwọn ẹ̀dọ́ ọlọ́run kí lásìpọ̀ pẹ̀lú ẹ̀ àwọn ọmọ sí ọlọ́run àwọn ọ̀ràn èèyàn tó lọ́n làbọ̀ lọ́rùn bá lò lọ́n tó kọjá lẹ́yìn náà àwọn súnà àwọn tí a sì gbọ́ rẹ níbo mo fi sí ìbálòmí pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run lórí tá máa ń bára wá lò kátàkárà káyàwó lọ ara ẹni kí a fẹ́yàwó lọ́dọ̀ ara ẹni kí àwọn nǹkan kan pàwọ́pọ̀ iṣẹ́ pàwọ́pọ̀ owó pàwọ́pọ̀ èmi jó síṣẹ́ ìwọlé oníṣẹ́ bóò mo sì bá ìgbésí ayé mo pẹ̀lú àwọn nǹkan yìí gbogbo lórí ìlànà ọlọ́run ni àgbogbo lórí ìfẹ́ ọlọ́run àbí ìfẹ́nú àwọn kílà àwọn àìṣe tí mo ṣe kílà ó dúkẹ́ káàtó níbo mọ́ lọ tí ọ̀dá kí n lọ ọ̀rọ̀ mọ́ sọ kí mo wò kí mo gbọ́ kí mo jẹ kí mo mú lẹ́yìn náà ìfẹ́nú níbo mo fi sí mo borí ẹni lẹ́yìn náà àsìkò wà máa híyà kí mọ́tàlù wákàtí ìndì ipò wọn fàsìkò sí lọ́dọ̀ mi bí máa dá àtẹ̀fìnirò kí mọ́ fàsìkò náà ṣe tààrí tó mọ̀ pé túnmọ̀ sí àṣeyọrí ẹ̀rì gbogbo ilé ìpátá o àní àwọn béèrè nígbà tó bá wá béèrè àwọn béèrè àti tó tún jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú fi wá mọ̀ yí pé ọdún tá a wá fẹ́ bọ́ sí ìbò ni bí mo se lò lọ ẹ̀ náà mo tó fẹ́ lò àmọ́ fẹ́ kí ìpadà bá àkọ́kọ́ nu inú táwọn àfáàní bá pàdé ọdún tuntun بتذكر الموت وما بعد والاستعداد له pẹ̀lú ìrántí ikú àti nǹkan tí ń bẹ ní ẹ̀yìn ikú àti ìmúrálẹ̀dẹ̀ ikú ẹ̀rí inú súratu jùmá àyà kẹjọ ọlọ́ni náà lè mọ́ta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ní kútẹ́ ń sá fún yẹn ọlọ́run bá sọ̀rọ̀ ọmọ pa ń sá fún kú ọlọ́run bá ní ibi ẹbá lọ tásìkò bá tó bẹ̀rẹ̀ ní ọpàdé yìí gbogbo sọ wá pé kullu nafsin dha'iqatul maut ó ní kò sẹ́mìkà tí ò ní takunu nùsùlátù nìsà ọlọ́pítẹ́ bá rí ẹwà ikú ọba yí ń bẹ̀ ti tó kódà nínú àpáta kọ́tọ́ ga tẹ́wà sá lọ́nú ẹ̀ lọ́lọ́gbà ikú ìbẹ̀ náà ni ó wa eto, wà ètò nígbàtí Abacha tó ń ṣèjọba lọ́wọ́ òpin ilé agbára Nàìjíríà ní Aso Rock tó pé tí esin bá kọjá wọn hàn ní àwa sì mọ̀ bí àsìkò Abacha ṣe le tó ṣùgbọ́n jọ́ tọ́lọ́wọ́ bá dé tó ní ikú dé àsàrẹ́ ló wọlé ọwọ́ Aso tó gbogbo security ó sì pàbásà síbẹ̀ ìtumẹ̀nu ayina máa takò nù ìdíkòkò ní mọ́ bí ẹ bá rí ẹwà bẹ̀rẹ̀ nìkọ́ àbáyìn tó torí ti bẹ́ẹ̀ ń jẹ́ ọlẹ̀ bá ti májẹ́lẹ̀ bá ń tó ìmọ̀ ara ti kú ni inú tí yàn fi bẹ̀rẹ̀ ọdún pé mọ́mọ̀ lè kú lọ́dún yìí ta kan ẹ̀rì ó dàgbà gan ọmọ kuwaiti ni ó wá lọ maka ó wà maka pẹ̀lú ń gbé ti pẹ́m̀bẹ̀ ó ń kírun lọ́rọ̀ forí kalẹ̀ báyìí ọlọ́run pẹ̀kó dìde mẹ́ orí sujúd ọlọ́run ti mọ́ lọ bí kù nù no. adé lójijì ní Muhammad wọ́n bílé rẹ̀ pé ta lọ́jọ́ gbọ́n nínú àwọn mùmìnì ta lọ́jọ́ gbọ́n ó ní akitharuhum ilimoti dikira anábí lọ́jọ́ gbọ́n inú àwọn mùmìnì lẹ́tí máa rántí ikú jù láàrin wọn tó sì múra lẹ́ẹ̀dẹ́kú tó sì seventeen bẹ lẹ́yìn ikú olùlọ́jọ̀gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n nù inú tẹ̀síkátẹ̀lẹ̀ mọ́t tí mọ́ kúrò tí sọ wọ́n ní bẹ́ mùsùlùmí gidi ó gbọ́dọ̀ máa rántí ikú ó kéré tán lójúmọ́ nígbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbà 25 ẹ ti bá wọ́n rántí ikú nígbà 25 lójúmọ́ ṣé yóò wáyé máyà ẹ̀yà fúyẹ́ kúlù nafsin dáa ikọ́tẹ̀lẹ̀ mọ́t ó promise ikú yẹn mọ̀nsá ìsà ọ̀kan ara mi yá ọ̀kan mélòmélò aláìsàn táà máa ronú kú sí ìjọsìn ní kú tí ó sì máa tú fọ ẹni tí nǹkan gun ò ṣe fún un torí díẹ̀ yẹ gbọ́dọ̀ gbìyànjú kó máa rántí kú yẹn ẹ̀kejì inú tí a fi bẹ̀rẹ̀ ọdún tún kíyàn máa sí kíní rántí kú ẹlẹ́ẹ̀kẹta alìázimú sọ́ọ̀dìk wà ní yàtò sọ̀híhà sọ́ọ̀dìkọ̀ wàlìjìdíyà fìlàmálì sọ̀ọ̀lẹ́hà o náà dámú rẹ̀ kó ta kókó ẹ̀mí kó ní àníyàn rere àti ìpinnu pé ní ọdún tá kó sí màmá ṣiṣẹ́ rere màmá ṣiṣẹ́ rere ẹ̀rẹ̀ iṣẹ́ rí bẹ́ẹ̀ lórí àníyàn anábìnrin nàmàlẹ̀ àmàlùbẹ̀ nìyàt wẹ̀nàmàlẹ̀ kúlùmí wọn náwàá ó ní gbogbo ṣe tá a bá ṣe pátá orí àníyàn tá a bá fi ṣe láti gbẹ̀san kálukú sì máa gbẹ̀san ṣe rẹ̀ níbàmú àníyàn rẹ̀ àníyàn ṣe pàtàkì gan tí ó bá ti wọ́n ní la amala bila àníyà tí ó bá ti sáníyàn sí òsì lẹ́bìrì gbogbo nǹkan àníyàn ni musa sì làwọn àti àwọn bàlá àníyàn kódà bá kírun kò nírun bí ọba láyé bá gbá ẹ̀kọ́ láwẹ̀ bí ọba láníyàn bọ́bá yọ sàkọ́ kò ní sàkà bọ́bá lájìkọ̀ láàjì innamal a'malu binniyat wa innamal likulli man nawa àníyàn ìwà rẹ̀ náà ni ìdójúṣẹ́ ní kọlọ́un pé mò ń ṣe nítorí Ọlọ́run àgbọ́sẹ́ nítorí ẹlòmíì torípọ́ wà nú tọ́lọ́ fi tẹ́wọ́ gbáṣẹ́ ni inú

kò gbọ́dọ̀ mórogún kapọ̀ mọ́ ọlọ́run bá rẹ̀ ìkìláàsì níyẹ̀ ìdójútọ́ ẹni kọlọ́run ìyẹn sì ṣòro ṣe àṣetáni ọkàn kìfẹ́ ká dojú sí wa kọlọ́run ìfẹ́ tọwọ́bọ̀ lẹ́ni bẹ́ẹ̀ náà kọ́ ni tàbá fẹ́ kó jọ ń bí kan táà fún náà síwájú tí wọ́n bá kéde ó kọ kí láwìí wọ́n ní alájá ọpẹ́lọ́yẹmí wọ́n náà fi 50,000 ránṣẹ́ kéde rẹ̀ tààlà náwó fún bọ́lọ̀ ni ẹ̀rì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáàrí ni ẹlòmí gbọ́tọ̀ láì tó dé tí a bá ń sórí ẹ̀ ní máa fi aláàjì kún anira ilẹ̀ introduction ò tí pèé ẹ láti fi aláàjì kún ẹ lọ́tún pè sí àrí nínú yẹn ló bí eyín maka ló bí eyín maka gbẹ́ẹ̀tì lọ maka tó fẹ́ yí sí sí àrí nínú ana Muhammad ngbọ̀fẹ́ sáájì tẹ́ ó ní Allahumma labbaika hajjan la riyaa fihi wala sumu'ah ọ̀pọ̀sọ̀rọ̀ bí ni mo dà ní ààjì tí ò sí àárín kankan bẹ sí àárín kankan ò sí bẹ kò sí káwé agbọ́ kankan bẹ torí ọlọ́run ni ẹ̀rí yẹn ni ẹlẹ́ẹ̀kẹta tá a fi bẹ̀rẹ̀ ọdún tuntun ìdí àmúrí ẹ̀mí ìnípinnu àníyàn òdodo àti ìgbájúmọ́ sí olóore nítorí ọlọ́run gbogbo dáa sọ wí báyàn sí o kálukú ni o bàbá yóò ṣe tiẹ̀ ọmọ yóò ṣe tiẹ̀ ẹ̀gbọ́n yóò ṣe àbúrò yóò ṣe tiẹ̀ ọkọ ṣe ìyàwó ṣe tiẹ̀ kò ì báyàn ṣe o ìbéèrè tí wọ́n ní àbìrà alẹ́ rẹ̀ kò ì báyàn ṣe ẹ̀rì ìrántí ikú ọkọ olùbáyàwó rántí ikú yàwó olùbọ́kọ rántí ẹ̀ kullum máa nafsi ẹni kọ̀ọ̀kan pẹ̀lú ara ẹni india níyàn ìní àmúrè nítorí ọlọ́run ọba Allah wì báyàn ṣe o ẹlẹ́ẹ̀kẹrin inú dáa fi bẹ̀rẹ̀ ọdún tuntun gẹ́bí àwọn afáṣẹ tó tẹ̀sìkís mọ̀wátínú dáa wal khumul wa kayfiyatu tagalubi aleha o náà ni kí èèyàn gbìyànjú láti wúra ẹ̀ dáadáa ana èmi lágbájá ẹ̀ kí ni àwọn kí n bó mọ́lẹ̀ sí wọ́n pè ní mọ̀wátùnú dáàfù nígbò mọ́ lẹ́sí èyàn ní máa bí ọ lẹ́sí ìbẹnuwa níbi ọ lẹ́sí ni àwẹ̀ gbígbà kò lè finú ẹ̀ ṣeré Ramadan gan lásán àà ah! yóò mọ́ mi ní lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ káwàá tó á bẹ̀rẹ̀ Monday Thursday Thirteen, fourteen, fifteen. àtàwọn àwẹ̀ míì a máa pò ń lẹ síbi àwẹ̀ ẹlòmí lẹ síbi kìyàmù leil inú òru kọ̀rọ̀ lọ́rùn ara kódà ìjọba ìjọba jí ṣúẹ́ṣúẹ́ ní rákà mí ìsàlámà ilé kò ti parí kò lè lo mẹ́wàá wọ́n lámọ̀mọ̀ lẹ síbẹ̀ yẹn ẹlòmí lẹ síbi azikir kánà tí ọlọ́run ọmọbẹ díkìrù sọba díkìrù masá ìrántí ọlọ́run tó kásẹ̀ láàárọ̀ tó kásẹ̀ nírọ̀lẹ́ àwọn afá bá ní kójọ inú afá sáájú inú ẹ̀ náà pè azikar annawawiya azikar mamu nawawi alìkẹ́lùmù tayyib bínikọ́ Jawzi ẹ̀rì al-ma'thura l'imam asabar rahimahullah bẹ́ẹ̀ náà ism muslim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn àdúrà tó kẹsẹ̀ láàárọ̀ àdúrà tó kẹsẹ̀ nírọ̀lẹ́ ẹlùmí lẹ́ẹ̀bẹ̀ ẹlùmí tààrọ̀ máa dúró tìrọ̀lẹ́ dúró bẹ́ẹ̀ sì méjèèjì la máa ẹ̀rí anábíwá Muhammad a ní fàídà asbáta tó bá jí wí nǹkan báyìí wáyídà musaita tó bá dìrọ̀lẹ́ wí nǹkan báyìí tí n tó mọ̀ pé tó ní owú yẹn láàárọ̀ tó ti dìrọ̀lẹ́ ó expire ó wá ṣe tìrọ̀lẹ́ fóòrù tó wá ṣe tààrọ̀ tó ṣe tìrọ̀lẹ́ ewu tó sáfílà àárọ̀ yẹn o lè kó rọ̀lẹ́ ẹ̀rì níbi kó ní ká sọ pé ọ̀bí kẹfẹ́tẹ́lẹ̀ ta mad min ṣáàrí ma khalaqa kò ní ká bẹ́ẹ̀ mẹ́ta láàárọ̀ pé bá wí gbogbo nǹkan tí jẹ́ nǹkan olóró kò ní tàwà kò ní jáwà jẹ tàbáwà tàwà bọ̀ jáwà jẹ kò ní lápá oró yẹ òní sí kalára wà mẹ́ta lólówí láàárọ̀ ó tún dìrọ̀lẹ́ tún wí tààrọ̀ inú ó gbẹ́ dìrọ̀lẹ́ tìrọ̀lẹ́ yìí ó gbẹ́ dàárọ̀ ẹlùmọ́ àwí láàárọ̀ kò ní wírọ̀lẹ́ bó sọ fún náà rí jọ kan ọ̀kan àwọn brothers ó gbé mi lọ sí ìlú òkè ìjọ́nà àwọn adébẹ̀ ní ìrọ̀lẹ̀ ẹ̀sùn mọ̀ pé ìlú òkèrè ọ̀pọ̀pọ̀ àwọn ìlú òkèrè ò sí náà àwátá sì wà láti ìlú òkèrè àmọ́ kílékí tàbá ti délé àìdàlá ma kílékí ìwọ̀n akílé lọ bí ó sì sí náà yẹn gbogbo ẹ̀ ní abíyàn sí yọ mọ̀nà kò sí yá kòtò wọ́n wá wá mẹ́ká àkẹ́kẹ́ ń bó mọ́ wà mú kí o sì kàn wọ́n lẹ́ni ó gbé ń wá ti ta pé ń pariwo lọ báyìí bá padà lọ síbẹ̀ mọ́ àsàdó ṣe sallallahu alaihi tí gbogbo tí ẹ wà wá bíléèdì ẹ̀rọ ibẹ̀ tí ẹ wà tútọ́ sí fi ọ̀dí ẹ̀sẹ̀ ra olóró yẹn ni pẹ̀lú gọ́lọ́ oró yẹn alọ́lẹ̀ ni tí mo kọ́ sẹ fún mi nígbàrẹ̀ wà balẹ̀ tán mo ní àbíká ọ̀rọ̀ tó yẹ kó ṣe ò ṣe gbogbo ẹ̀ lábẹ́ wa sallallahu alaihi wasallam torí ìdí ẹ̀yìn ọmọ bí tó bá lẹ́sí ibi dáa wà ní gbogbo lẹ́sí bó tó fẹ́ kó yìí ń bẹnu wa láìjọ tí ó ti ń jẹ́ wọn bí ni tàbá ìṣẹ́rù ọdún tó lò láyé ó ti lo ogójì ọdún ó lé kò tí lè daf ìkọlẹ̀ ni téèyàn bá fi ààyè lẹ̀ fún àlùkọ́ lásìkò tá a wà yìí kódà ti rí àwọn mùsùlùmí tó pé ọ̀sẹ̀ kan péré wọ́n sì ń kọ́ alárùkọ yẹn sí mọ̀ tẹ́tí mẹ́tọ̀dù ẹ̀ kíyàn wá ọdún ìwá tó dé mi ò lè dárùkọ á nìkè tọ́dún tó wá tún lọ gbogbo ọ̀lẹ́kẹ́ ìkọlẹ̀ mi ni àìlèkẹ́ àlùkọ́ á nìkè gbogbo yẹn lèyàn ó wò lọ mọ́ kàn fún ìlànà àpéjúwò yẹn ni kálùkùlọ́mù yóò lẹ sí ìbẹ̀ẹ́nú àwádá jẹ́ ọkùnrin ìbínú ní gbogbo wa pẹ̀lú ìyàwó wa kó tó sọ ó ti dìjà lè kọlẹ̀nù ní ẹ ẹ̀rì bẹ́ẹ̀ náà sì lóbìnrin náà kí ọkọ̀ ẹ̀ tó wú ikọ̀ ti bí wẹ́ mẹ́wàá ayé náà tọ́ à ìgbọ́rọ̀sọ lọ́wọ́ bá nílẹ̀ ìgbọ́rọ̀sọ ọkọ yín lẹ́nu wà bẹ́ẹ̀ lọ mọ́ gbogbo kó fún òbẹ́ kó fún bẹ́ẹ̀ náà ó kó lórí ọmọ rẹ̀ akẹ́kọ̀ọ́ ètò ajé àmú ètò ìlera rẹ̀ ààbò rẹ̀ àfiwọ́lẹ̀ ìkọlẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn wadil khutta mustaqbaliyya wadil khutta al mustaqbaliyya kí èyàn fi gbogbo nǹkan lórí planning ka plan ka gbogbo nǹkan lórí ètò torí ẹ̀sìn wa ẹ̀sìn ètò ni gbogbo ń dáa sọ dáadáa ìpátá táà bá léètò ilé lórí kò lè sí ìkẹsẹ̀járí yẹn láwọn àbá ń pè ní at-takhtit wa planning and organization a plan gbésí ayé wa a organize gbésí ayé wa ẹ̀nà ẹ̀rí súnà ọlọ́ọ̀bá ní gbogbo tọ́lọ bá dá lórí planning lórí ètò ni ọdá òru òru lásìkò ọdá ọ̀sán ọ̀sán lásìkò kálukúlù sì ní àsìkò tiẹ̀ tó dámà wọn a ní àárọ̀ a ní ìyálẹ̀ta alọ́sàn anírọ̀lẹ̀ alálẹ́ alóru ètò ọlọ́wọ̀n bánu lórí gbogbo nǹkan ẹ̀tọ́ wọn wo gbogbo ń tàà ń pè ní ẹ̀sìn wa pátá orí ètò lọ́wà ìgbàgbọ́ wa nú Ọlọ́run ó tó mbòlá kí láà gbàgbọ́ kí máa kàgbà tó mi gbọ́ ìgbàgbọ́ nú Ọlọ́run lọ ìgbàgbọ́ malaika tẹ̀lé àwọn ànábí ọlọ́run tí a ọlọ́run alìkíámà kádàrá tàbákò ń bẹ̀ tàbọ́ sí ọ̀rọ̀ ìrun ìrun létò inna salata kanat lil mu'minina kitaba mawquta ọlọ́nirun asẹ́ ní ọ̀nà lórí àwọn mùmìnì ó sì ní àsìkò tá gbé kalẹ̀ fún wọn ẹ̀rì ìsìláàmù nù ètò nú tàbí wá bẹ́ kírùn náà a máa sì mara ètò kamanú mo fẹ́ sàlìwàlá mi ò ró mi fẹ́ táyà mọ́ bá tún se yẹ̀dán a máa sì káàmà àbẹ́nìkankan lè sàlá àgbára sì káàmà tàbátù wà ń nàró ó ní dáàmà kè fàájì àlámà kọ́kè ká tó ké súra ètò mọ̀ ní bí wá tó wá tó wá fẹ́ kí jẹma a mọ̀ tẹ́ nìkan síwájú bó bá sì ń ṣe láàmà ṣe ẹgbẹ́ anábí ń sọ̀rọ̀ ọ̀run jẹma ó ní bá ìdá kábàrà lè máa ń fàkà bírò tí ma bá ti sàlákpá fàídà kọ́lá sẹ́mì alálìmọ̀nà àmìdà fàkúlù rọ̀bánà wà lákàlẹ̀ àmd ẹ̀rì tó bá sọ pé sẹ́mì alálìmọ̀nà àmìdà yẹn sọ pé rọ̀bánà wà lákàlẹ̀ àmd ẹ̀yìn tẹ́ mbẹ̀lẹ̀ yẹn sọ pé rọ̀bánà wà lákàlẹ̀ àmd ẹwì bẹ́ ẹwì tó tó bá sálámà ẹ sálámà tí ó bá sálámà sàlẹ̀ sálámà tó kó ní dírẹ́bà ti wà wá kò tí ì tí yẹn lè bọ́lẹ̀ là torí ẹ̀lẹ́rì gbogbo àwọn ànábì ọlọ́run náà elétò ni wọ́n tẹbá wo tàwọn ànábì ọlọ́run ẹ máa rí ètò ètò ètò kátó abẹ́ àní Muhammad gbé bá kàbó sí sí jíra a a ma pé ànábì létò sallallahu alaihi wasallam Madina gbogbo bó ṣe gbé ìgbésẹ̀ ayé Madina a ma gbé elétò lélẹ̀ wọ́n sọ fún agbé laqad kana lakum fi rasulillahi uswatan hasana liman kana yurju yawmal akhira wa dhakara kathira tó dìde lè ó di ọ̀ràn yẹn fún wa káwa náà kọ́sẹ̀ anásọ̀sára lọ́wọ́ ṣe pé gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe sọ fún wa kókó lè fi kókó àkọ́kọ́ kàbìrà léèrè àwọn kọ́ṣàn kan tàà ti bìrà léèrè ń jẹjọ tàà ti bìrà léèrè díẹ̀ lẹ́nì kókó ẹlẹ́ẹ̀kejì ní kára ti ikú kókó ẹlẹ́ẹ̀kẹta ní ká ní ìpinnu kádà níyàn ìjára mọ́ṣẹ́ kókó ẹlẹ́ẹ̀kẹrin ní ká wo bó la lẹ sí níbo la kù sí ọ̀nà wo lágbà mórí bọ́ọ̀nù kọ́lẹ̀ yìí kókó ẹlẹ́ẹ̀karùn náà ni ètò ká gbogbo àlámọ̀ra lórí ètò ọdún tí mo fẹ́ ara mi kí n lè tò fún ìyàwó mi kí n lè tò fọ́mọ mi kí n lè tò táwọn láyé kí n lè tò àwọn aládùúgbò mi kí n lè tò ìnáhádé